akíyín káàbọ̀ sórí ètò ọ̀wọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu fadilatu Sheikh Kamarudin Yunus Akorede afizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah kó jẹ́ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ṣé rí àwẹ̀ téèyàn bá wá ń gbà tí ò wá bẹ̀rù ọlọ́run nínú àwẹ̀ àwẹ̀ yẹn ò ṣàǹfààní lẹ́yìn náà kò gba àwẹ̀ yẹn mẹ́sẹ̀ ní ká gbà á sórí tó bá ti wò wò kú wò ń sọ̀sọ́kúsọ tó ń gbọ́gbọ́kúgbọ́ wọ́n padà máa ṣèṣe kúṣe àwẹ̀ tó gbà yẹn ó yẹ kó bí bẹ̀rù ọlọ́run pé àmọ́ ìgbà tó ìgbà tí ó yẹ lẹ́yìn èṣù kò wá jẹ́ káǹfààní yẹn obi tó yẹ kó ṣe kí ni tó yẹ kó bí gbogbo àkọ́kọ́ dágbére fún mọ̀dákìlù ṣàyàtì gbogbo ibi tí èṣù ti máa ń wọlé wá kí kálukú á sọra á wà dájú kọ́ lọ́hùn ìbẹ̀rù ọlọ́run bá yìí tá a bá ti wá rí tán nínú Ramadan kìí ṣe pé bàbá ti gba Ramadan tán ọ̀tán náà nìyẹn irọ́ òun lálò fún oṣù mọ́kànlá tó kù torí tọ́wọ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run bá ní Ramadan tó bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́yìn Ramadan ìtumọ̀ ẹni pé Ramadan ṣàǹfààní fún ọ ó yẹ kí ìgbésí ayé rẹ ó yẹ kó yí padà lẹ́yìn Ramadan alámọ̀tò kò mú ilé Ramadan ṣìyádẹ́tò ìsàn wa taqwa Allah azza àpẹẹrẹ tẹ́yìn fún mọ̀pẹ́ rọmọdánù ọdún ni wọ́n gbà lọ́wọ́ mi òun náà ni kí èèyàn ó tún lékún níbẹ̀rù ọlọ́run ọba lẹ́yìn rọmọdánù àwọn nǹkan tẹ́yìn máa ń ṣe before rọmọdánù tẹ́lẹ̀ tí ọ̀dà kéèyàn mọ́ padà síbẹ̀ mọ́ rọmọdánù sàǹfààní nìyẹn ọlọ́run ọba ní ayyaman ma'duda ọlọ́run ní àsìkò tẹ́ fi gbààwẹ̀ náà àsìkò díẹ̀ ni àsìkò tó ṣe é kà ní bó bá náà máa fò dídí ọdún kan gbààwẹ̀ kíláṣì á máa máa gbà á àbó nígbà òtó bẹ̀ ó ní ayyaman ma'duda ọlọ́run ọba ní àsìkò péré ti báyìí náà ni ẹ̀rọ dùgbà tó fi jẹ́pẹ́ tó wá ti jẹ́sìn ọlọ́run nìkan ló lè fún yàn nọ́mbà ọba ti jọ́ rẹ̀sìn ọlọ́run àtànẹ́bí ló lè fún ọ nọ́mbà èyí tí wọ́n bá ti fún ọ nọ́mbà ò gbọ́dọ̀ fi nọ́mbà sí ìjọba ìlàgbọ̀dọ̀ máa lò oyé ní ibìkan báyìí ìjọba ìlàgbọ̀dọ̀ lò ó ń bùkátà rí torí ó ti dẹ̀sìn nítorí pé bí ọ̀bá lọ bí wọ́n lọ gan-an ọgbàgbé òun jẹ gbèsè àfikún wọn lọ. Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláwa ń sọ fún wa yí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo nínú Suratul Baqara aya 184 ọlọ́run bá ní wa an tasumu khairul lakum ọlọ́run bá ní a tẹ́ bá lè gbàwẹ̀ ní ẹ̀bá róore ń bẹ̀ in kuntum ta'lamun kẹ́ gbàwẹ̀ orí wa ń bẹ̀ fún yín tẹ́ bá mọ̀ àmọ́ ọmọ náà ni òjò ọgbà ibi ayédè yìí náà àtúmọ̀ ara àwọn mùsùlùmí tí wọ́n máa jẹun lọ́sàn-án àrọ́kùnrin àrọ́bìnrin àrí olówó yóò lóun lè fi inú òun ṣeré yóò máa wá jọ̀sán nínú Ramadan àǹfààní tá a fẹ́ kí á rí òun ò ní rí nítorí pé kò bá wa gba Ramadan ọlọ́run ọba ni wà á tẹ̀sùn mọ̀ khairun lakum tẹ́ bá gbààwẹ̀ oore wà ń bẹ fún yín o in kuntum ta'lamun tó bá jẹ́ pé ẹ̀ sẹ́rí Allah subhanahu wa ta'ala tó bá ti díwèé kíní kan fún wa pé orí bẹ́ẹ̀ ẹ má jà máa fa ti kọ́ ẹ̀jẹ̀ máa sáré lọ bẹ̀ torí ẹni tí ó dá wa ó sì máa tó yọ sàǹfààní fún aláyé àti lọ́run òun ní bá wa sọ̀rọ̀ ó ní wa ń tẹ̀súùmù ọlọ́run ní tẹ bá gbà àwẹ̀ khairun lakum ẹ máa rórí bẹ́ẹ̀ in kuntum ta'lamun èyí ní tẹ bá mọ̀ àtẹ́pẹ́ bá mọ̀ ni bá pọ̀ láláwẹ̀ tòun jẹ́ pé báwo rẹ̀ ṣe ń bọ̀ yín jẹ̀mọ́ àwọn ọmọ ayá mi inú rẹ̀ máa dùn nítorí pé oore fẹ́ ṣe kí ni oore dé <laughs> ọmọ ayá mi oore tá ń fojú rí àtòore tá yẹn fojú rí lọ́wọ́ àna Ramadan oore àwọn oore náà ni mo bẹ̀rẹ̀ sí kà àkọ́kọ́ oore náà ni ó lékún níbẹ̀rù Ọlọ́run tó bá ti lékún bẹ̀rù Ọlọ́run ọ̀dọ̀ rí Ọlọ́run o sì ní involve nínú nǹkan tí ó bá yé ẹ jẹ́ torí kò ti bẹ̀rù ọlọ́run kí ni ó wàá bí bẹ̀rù ọlọ́run ọba ṣe ọlọ́kàn àwẹ̀ làálàkún tàtàkù ọlọ́run ni mo ní kẹ́ gba àwẹ̀ kẹ́ lé lékún ní bẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Abu Mama, ó lè bá nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní múrini múrini máa yà ń fa òun ni ilé ànábì dákun mọ́sẹ̀ ìpamí láti kí n máa ṣe nǹkan tí ó sàǹfààní fún mi láyé àti lọ́run ànábì ní abáwo máma àléyíká bí ṣìyà ọdọwọ́ rẹ kọ́ ọmọ pọ̀ láwẹ̀ má gba awẹ́ ó má gba awẹ́ gan má gba awẹ́ fẹ́yìn náà wù láàmì ìṣẹ̀lálà kò sí nǹkan míì tọ́jú àwẹ̀ tó tó àwẹ̀ tí mo lè sọ pé kó tó máa ṣe nínú àwọn iṣẹ́ ìbádà má gba awẹ́ kìrìtà náà bìbí ní kọ́ máa gbà rẹ̀ torí pé yóò ṣe láǹfààní ó ní káà náà bí ó ṣàlàyé nǹkan tó ṣe òun láǹfààní yóò ṣàǹfààní yóò ṣàǹfààní fara yóò ṣàǹfààní fún gbogbo nǹkan tí ń bẹ lára wa pátá òun náà ni ó ṣàǹfààní nínú Ramadan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣọ́ọ́mú ẹ̀rí àwẹ̀ yẹ̀jìlíbu lil abdi taqwa Allah yóò sokùn fa ṣokùnfà ìpayọ ọlọ́run ọba nítorí pé ìpayọ ọlọ́run ọba òun náà ni nǹkan tó ga jù téèyàn máa ní tọ́lọ̀ máa ń fúnyàn téèyàn máa fi ń ráyé gbé tí ayé yẹn máa fi ń da tọ́rùn yẹn fi máa ń da ẹ mọ̀ pé má ní ìpayọ ọlọ́run ìsìláwò lè kọ́líbì ni wọ́n ń pè é ní tí ó tún ọkàn ṣe ọkàn ní ìpayà wà bí tọkàn bá ti dá ojú ọmọ wo tó dá tí òfin ní sórí ibú ẹlòmí tó sórí bíràtà láti wò tọ́kàn bá dáa etí ọmọ gbọ́n tó dáa ẹlòmí tó sórí búlàtà láti tó gbọ́ tọ́kàn bá dáa ẹni ọmọ sọ tó dáa ẹlòmí tó lórí ibú ti tẹ́lẹ́wọ̀n ẹlòmí tó wà ní sàárè látara tó sọ tọ́kàn bá dáa ìwà yẹn dáa ẹ̀yọ́ ọmọ yá mi látara wà ẹlòmí ti dẹni ilẹ̀ ayé ti gbàgbé ẹ̀ sínú yàrá látara wà tí ìbá níbẹ̀rẹ̀ ọlọ́run ọba èèyàn sá fún gbogbo àwọn mọ́débẹ̀ mọ́débẹ̀ mọ́débẹ̀ mọ́débẹ̀ òun lọ sí okùn rọ orí ibú fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó débẹ̀ tán wàhálà wá dé ọwá sàdúrà sàdúrà ọlọ́run sì gbọ́ mọ́ ẹlòmíì ti ṣẹ̀ṣẹ̀ débi pé ọlọ́run sì ní gbọ́ ní máa sọ mọ́ àbí tọ́ba túbà ayọ́ bẹ́ẹ̀ lọ́run ọlọ́run ní gbọ́ níbi tí àwẹ̀ dáadé ẹ̀yàn ọmọ yá mi ẹ̀mẹ́jọ jẹ́ pé Ramadan nìkan láàmà gbà wẹ́ ó ẹjá máa gbà wẹ́ súnà alhamis wal ithnay alhamis àti monday ẹjá máa gbà wẹ́ thirteen fourteen fifteen ẹjá máa gbà wọn àwẹ̀ súnà mí náà tọ́ba wá aṣúra àwẹ̀ àràfá ẹ̀yàn ọmọ yá mi àbíkọ̀ kan wọ́jọ́ kan kọ̀ọ̀kan gbà wẹ́ fọ́lọ́hún yàtọ̀ sáwọn ọjọ́ tí mo láhùdú dàdà kò níye àmọye ọlọ́nìkan lọ́mọye àfáwà Abu Hurairata radiyallahu ta'ala anhu ọlọ́mọba yọnu sí àfáwà wọ́n ní anna Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n là nábì sọ pé qala Allahu azza wa jalla ọlọ́mọba aláṣọ̀rọ̀ ó ní kullu amali buni ádámà gbogbo ṣe ọmọ nábì ádámà láhùn òun lọ́lẹ̀ṣẹ̀ illa siyam lẹ́yìn àwẹ̀ nìkan fa innahu li èmi èmi ní ti sàn ẹ̀sà àwẹ̀ ẹnìkan ò sì lè mọ dédé ládá tí ń bù lẹ́yìn èmi ọlọ́run àwẹ̀ ẹ̀yọ́ màyá mi ládá rẹ̀ pọ̀ rẹpẹtẹ débi pé ọlọ́run bá aláàníkan náà lọ́mọ yé ẹ̀ nínú àwọn àǹfààní àwẹ̀ tẹ̀síìrù amẹ́lì sọ́ọ̀lẹ̀ ọlọ́run bá aláàwọ̀ sànú wa onítàbá ti ń gbà àwẹ̀ àmàráyè súnmọ́ lọ́hun tàbá ń gba Ramadan àmàráyè súnmọ́ lọ́hun oṣù ramadan ọlọ́run gbé wá fún wa láti lè bá yí padà nínú àwọn ìtànṣe ọ̀rọ̀ wọ́n máa rọrùn nítorí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam anábìnrin dáadáa kala ṣáàrù ramadan anábìnrin tó ramadan bá ti wọlé fún ti àti àbúwábù sàmà wọn ó sì lẹ́kùn sama àwọn lẹ́kùn sàmà wọn ó sì ìtumọ̀ ẹni pé iṣẹ́ wa yọ́ máa sí kíní yọ́ lọ́bẹ̀ẹ́ táàbù wa lọ́lẹ̀ ìwà ìjẹ́nà tí rọmọdán bá ti dé wọ́n ṣílẹ̀kùn sánmà wàgúnlé kọ́ ti àbúwábù jahannam ọlọ́wọ́n bá aláà oye yóò ní kí wọ́n ti lẹ̀kùn jahannama lẹ̀kùn náà ìtumọ̀ ẹni pé àwọn iṣẹ́ bú téèyàn máa fi wọná ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe é dépò tí yóò fi wá sí kíni yóò fi wá dọ̀mọ̀ náà wọ́n sùn sílẹ̀ ti ṣàyàtì àwọn àlìjànú tí máa ń tì wá lọ́gbọ̀ngbọ̀n àwọn àlìjànú tí máa ń tì wá táàfin máa ń ṣe kà táàfin máa ń ṣẹ̀ ọlọ́run ó dè wọ́n mọ́lẹ̀ nítorí pé a wà nínú Ramadan ẹ dákun àdìsí ànábì yìí sallallahu alaihi wasallam wọn náà rí erípa rẹ̀ nínú Ramadan ni bọ́bá dé bus stop gbogbo àwọn tẹ́yìn wọ́n ti yọ gbogbo àwọn tó jẹ́ pé gbogbo ètò ti dúdú fún igbó sìgá kálukú wọn ee wọ́n pa gbogbo ẹ̀tì àwọn àlìjẹ̀nú burúkú tó wà bọ́ stọ̀pù wọ́n ṣe kí ni wọ́n sólùsì láti ṣàyàtì bí ẹ bá kọjá ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ọtí ọ̀pọ̀lọpọ̀ ilé ijó ọ̀pọ̀lọpọ̀ ilé aṣẹ́wó gbogbo wọn pátá wọ́n máa pariwo pé àwọn ò rí kọ́sítọ́mà nítorí pé wọ́n sólùsì láti ṣàyàtì ọlọ́run ti di àwọn àlìjẹ̀nú yẹn mọ́lẹ̀ torí àlìjẹ̀nú ni ọmọ àti ọ lọ síbi tọ́lọ̀ abẹ́lẹ̀ ọ̀hún àánú náà kọ́lọ̀mọ́sà jẹ́ ó lé tábà wa bẹ́ẹ̀ bá tún wá ń ṣẹlẹ̀ nínú Ramadan a jẹ́ pé orí burúkú rẹ̀ ti ṣe kíni ó ti gbókun kọ́lọ̀mọ́sà ṣe wá mẹ́ èyẹ wà níbi wọ́n ti fẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ ní sùúrùsẹ̀ ẹ mọ̀ pé ní Ramadan ọlọ́run ọba aláṣẹ tán láti fẹ́rí jìn wá ni ọlọ́run gbé Ramadan wa kó lè fẹ́rí ẹ̀sẹ̀ oṣù mọ́kànlá jìn wá bóòlù èyí oṣù tó wá sọ oṣù kan yẹn di oṣù ẹ̀ṣẹ̀ tó o ti ń sẹ́lẹ̀ ní Ramadan fúra síra rẹ̀ àní ọlọ́run ọba aláàtí kú òlérí ẹ̀ fíìmù tó wò kí Ramadan tó dé o tún wò nínú Ramadan ẹ̀rọ mi owó bọ́ọ̀lù nínú Ramadan ẹ̀rọ màyá mi wọ́n ń gbọ́ orin nínú Ramadan òun àwọn tí wọ́n jó nínú Ramadan o wọn sọ̀rọ̀ yẹn láì nínú Ramadan parọ́ kó èèyàn ọlọ́run ò ní dáadáa pẹ̀lú ẹ̀ ẹ̀ oṣù tí wọ́n fẹ́ fẹ́rí jù ọ oṣù náà ló tún wá ń sẹ̀ ọlọ́run ọba aláàkọ́mọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àwọn àlùfáà wọn nígbà àwọn àfáà wọn nígbà tí wọ́n wá so àwọn àlìjànú mọ́lẹ̀ àwọn èṣù kí ló wá dé táwọn ará wọn kọ̀ọ̀kan tí wọ́n máa tún máa ṣiṣẹ́ sùn nínú àwọn àlùfẹ́ẹ̀sì àlẹ́ẹ̀lìmọ̀ ìdàlá wọ́n ní èyí tó súnmọ́ ni pé ibi wọ́n so wọ́n mọ̀ yẹn ibẹ̀ yẹn náà ni wọ́n ti ń fẹ́ atẹ́gùn sáwọn táwé yìí ibi wọ́n so wọ́n mọ́ yẹn ni wọ́n ti ń fẹ́ atẹ́gùn sí wọn atẹ́gùn tó bá fẹ́ báyìí yóò tì wọ́n ní lọ́gbọ̀ngbọ́n àmọ́ wọn gangan wọ́n ti so wọ́n mọ́lẹ̀ wọ́n so wọ́n mọ́lẹ̀ yẹn bó ṣe rí náà nìyẹn òun náà ló jẹ́ crime crime ó ṣe kí ni ẹ prodigious ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn oore àtàǹfààní tó wà nínú Ramadan òun náà ni takbir dhunub ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá Allah yọ́ máa ta àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ nínú Ramadan kọ́lọ̀mọ́sà ìsàmúlójì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní man sọ́ọ̀mà Ramadan ìmánan wa ti sábà gbogbo ẹni tó bá gba àwẹ̀ Ramadan dáadáa tó gbà pẹ̀lú iman tó sì gbà pẹ̀lú pòun retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run gúfèrè aláhùn máa takọ́dàmà min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run sì parẹ́ fún un ẹ̀ṣẹ̀ ńlá náà ń kọ́ jàmá tó bá tú bá gbóhùn ní ṣe má wọ́n sì pòun náà rẹ̀ àtàwọ̀bà ni àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá èèyàn tú bá ń bẹ̀rẹ̀ bọ́ọ̀ bá ti ń sinú tán báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n máa pẹ̀ṣẹ̀ rẹ́rẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni man qama Ramadan ẹni bá dìde tí ń kí tàràwì àbí ṣe náfìlà lóru Ramadan ìmánà wa ti sábà lẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbọ́ lọ́wọ́ bá aláàní ká má dìde lẹ́yìn náà ìrètí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gúfèrè aláhùn máa takádàrà ní dábì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ látọ̀dún tó lọ ọlọ́run sì parẹ́ fún àbí gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó wà nínú fáìlì rẹ̀ ọlọ́run parẹ́ fún. àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín àlìdáyà Islamic Ramadan program tẹnu fàdílà tó sheik Kamaldeen Yunus Akorede hafiza ulawu ta'ala warau títí tá a fi pàdé àkírà wa ń pè